olùkọ́ ilé ẹ̀kọ́ girama kan ó fún ọmọ jss two lóyún ní ìpínlẹ̀ ọ̀ṣun olùkọ́ kan ní ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n pe orúkọ rẹ̀ ní àkànní sunday ni wọ́n ti fẹ̀sùn kàn tí àjọ dss sì ti na ọwọ́ mú un báyìí lórí ẹ̀sùn wípé ó fi tipátipá bá akẹ́kọ̀ọ́ rẹ̀ kan sùn èèyàn akẹ́kọ̀ọ́ ọmọ jss two akẹ́kọ̀ọ́ náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní anifat ahmed anifat ahmed ló fẹ̀sùn kan olùkọ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ àkànní sunday wípé ó fi tipátipá bá òun ní àjọṣepọ̀ ilé ẹ̀kọ́ tí àkànní sunday tó ti ń kẹ́kọ̀ọ́ ni wọ́n pe orúkọ rẹ̀ ní church life premier school tó wà ní agala ìdó ọ̀ṣun ni wọ́n ti fi ẹ̀sùn kan olùkọ́ náà wípé ó fi tipátipá bá akẹ́kọ̀ọ́ náà lò pọ̀ títí tí akẹ́kọ̀ọ́ náà fi lóyún Amifat ló sọ fún àwọn ikọ̀ akọ̀ròyìn wípé olùkọ́ wa tí orúkọ rẹ̀ ń jẹ́ Àkànní Sunday ó sọ wípé kí n wá sí ilé òun kí n wá gba ìwé èdè fúrẹ́ǹkì tí à ń kọ ìwé sí inú rẹ̀ ó ní mo lọ sí ilé wọn ní ìrọ̀lẹ́ ọjọ́ náà ó ní ó sì sọ pé kí òun ó wá sínú yàrá òun ò mọ̀ wípé òun nìkan ló wà nílé òun lọ inú yàrá níbẹ̀ ló ti ki òun mọ́lẹ̀ tó sì bọ́ aṣọ lára òun akẹ́kọ̀ọ́ náà ni mo pariwo títí kò sí ẹnikẹ́ni nílé tó lè gbà mí ó bọ́sọ lára mi ó sì fi tipátipá kí kinní yẹn sí mi lẹ́yìn náà ni òun jáde lọ sí ilé lẹ́yìn oṣù díẹ̀ sẹ́yìn ṣàdédé ni òun rí tí ikùn òun ń ṣe gọbọi tí ikùn sì bọ́ síta tó ṣe gbẹndo ó ní oyún bá dé àjọ DSS ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti náwó gan arákùnrin náà tó sì ti ń wò kánbókánbó bí òkété inú ayanran lọ́dọ̀ wọn olùkọ́ ó fún ọmọ akẹ́kọ̀ọ́ JSS two lóyún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin kò wá rárá.